Fida, bàbá mi. pẹ̀lẹ́ ó ń sọmọ lóòkú bẹ́ẹ̀ ni ànísín pẹ̀lú òkú ẹ̀ láéláé òjòjò ṣoògùn rẹ̀ àbí ara ògùn ẹ̀ ò wá le dáadáa òní ló pọ́jọ́ kẹta tó ti wà lórí àkéte àìsàn pẹ̀lẹ́ ẹ́ ah ara rẹ̀ kóná àbí bí ẹni tí ń ṣiṣẹ́ ń lè ṣe búrẹ́dì ṣé eléyàá tún lọ lẹ́nu ẹ àbí kò ní lọ. ẹyẹ fi lọ́wọ́ ẹ yóò tún lọ. kí n fún ọ lórí ọ̀fẹ́ kó fi lọ́ wò bí tànà àtijẹ́ta ṣe ń lọ dáadáa bá fídà. sá. wọ́n mọ̀ para rẹ̀ ò yá máa jẹ́ mùtọ́lọ̀ kúkú bá mi dá kò ní yẹ láéláé olúwa bá mi dá máa jẹ̀mú pé mi ò ní fọwọ́ mi gbọ́mọ sí i mi ò sì ní rí kú ọmọ láyé kan ṣoṣo tí mo wá pẹ̀lẹ́ jẹ́ wọn á bi ọ́ ní ìbéèrè kan nígbà tára ẹ̀ yá tó wà lálàáfíà tó lè já lámbá kiri àti ìgbà tára ẹ̀ ò yá tí gbogbo nǹkan ń ṣe ẹ́ tó ń ṣe ọ́ bíi pé kó o kú ìgbà wo ìgbé ayé wo lóró ẹ̀ lọ́rùn jù láti máa gbé. bàbá mi ní tilẹ̀ ń tọ́ lọ́ọ̀ gbàtàrà mi yá wọn kì í gbádùn ẹ kì í tọ́jú mi gàrí mo máa ń mú gbogbo gbà ní oúnjẹ nǹkan gidi ṣùgbọ́n gbàtàrà mi ò ti yá láti jẹ ẹ̀ta ní ìsìn mò ń jẹun tó wù mí ìpolúwẹ̀ wà ń párádáìsì ni ẹ wo orú jẹ ẹ̀ta ní ìsìn ìyàn mo jẹ àná sẹ̀mó àtọbẹ̀gúsí mo jẹ àtẹran ọ̀gbẹ́. náà ní ìsìn ẹ wo lẹ́wọ́ ẹnu ọkọ́ ológa yìí kí n sọ tó tọ́ kí n sọ tinú mi n fẹ́ kára mi yá mọ́. mi ò gbàdúrà kára mi yá mọ́. ọ̀rọ̀ rẹ ti yé mi ṣó wá rí òwe àwọn baba ńlá wa lèmi náà wá gùn lé bọ́mọdé bá gbọ́ngbọ́n kúkú àwọn òǹbí ẹ̀ wọ́n gbọ́ngbọ́n sísìn nígbà tèmi bá bò mọ́lẹ̀ tán màá tún fa kó òkúta lé e lórí kó má gbéra mọ́ sórí lẹ́yìn tó bá sọ òkè ṣòro oúnjẹ yìí di pẹ̀tẹ́lẹ̀ tán tẹ́lẹ̀ bá wá digest nínú ẹ̀ abẹ́ bẹ́ẹ̀dì mi ike lẹ́bù kan wà ń bẹ̀ hmm, wàá bu lẹ́bù yẹn sínú omi ṣé tẹ́lẹ̀ gàrí ló mu kí ló ṣe òun yírú àìsàn yẹn fẹ́ máa yí ẹ lọ́rùn àbí wàá padà sórí lẹ́bù mímu àdéhùn tó wà láàrin èmi àtọ́lọ́hún òun náà ni pé after three days kára rẹ̀ yá èmi ló fẹ́ sọ dẹdun arinlẹ̀ àbí lórí àìsàn rẹ o mọ iye tí mo ti ná lórí oúnjẹ owó tó yẹ kí n fi ra half plot nílùú tó towú ṣòbórí àti fi gbogbo ẹ̀ jẹun enough is enough nísìn gbọ́ orin táwọn angẹ́lì ń kọ sí mi létí. ẹnu gbẹ mo ní ìdí owó ẹnu gbẹ mo ní ìdí owó ẹ dákun ẹ ṣàánú ayé mi o ẹnu gbẹ mo ní ìdí owó ẹnu gbẹ mo ní ìdí owó ẹ dákun ẹ ṣàánú ayé mi o ẹnu gbẹ mo ní ìdí owó ẹlẹ ó ń ṣe é bí kò bì sí